nípa ni ẹnu níla ni ẹnu mi kò ní pa mí ẹnu títí ẹ náà kò ní pẹ́ ẹnu kò ní rìn wá ní òwò lágbára ọlọ ẹnu tèmi ò ní pa mí o <laughs> Ọlọ́run má jẹ́ kọrọ ẹnu tèmi pa mí o lágbára ọlọ ìwọ tó ń wò lé náà ìwọ náà máa máa gbà á ládùúrà pé ọ̀rọ̀ tó o máa sọ tó o máa sọ jáde ní ẹnu tí Ọlọ́run fún ẹ tó máa pẹ́ kọ́lọ́run má jẹ́ kó o sọ torí pé ọ̀rọ̀ lọ fà gan tẹ́ bá ń gbọ́ fà ọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹnu ẹnu dẹ̀ ló ti ń jáde ètò kí òun náà ni ó tún kanlẹ̀ gbùngbùn sórí amóhùnmáwòrán Orísun pẹ̀lú olólùfẹ́ yín àyànfẹ́ yín Àyìnkẹ́ Kújọrẹ̀ ọmọ bíbí inú one day dayo Kújọrẹ̀ tẹ́ bá pè mí small but mighty èmi náà ni màmá jẹ yín tẹ́ bá sọ coded but loaded èmi màá tún jẹ yín kẹ́ wá fi ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán kẹ́ ẹ fi dé ládé ah, màá ya dọ́là mi ní máì pé dọ́là wọn mo máa yà á fún ẹ torí pé tẹ́ bá ti tọ orúkọ ẹ fẹ́ orí màmá wú inú mi màmá dùn ni lórí Orísun náà lẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín lọ́jọ́ òní lórí ètò Akíìyín lifestyle tips ó wà wà relationship tips ó wà ńlẹ̀ dating tips ó wà ńlẹ̀ entertainment news ó dẹ̀ tún wá ṣe kí ni ìyẹn náà set mo dì í wá ní ẹrù wèrè kan ẹ̀yin tèmi ẹ ò ẹ jẹ́ kí tí wọ́n máa gbà ládùúrà rẹ pé ọlọ́run ò ní ṣe wá ní bọ̀dá àdúgbò mi ń ṣe ọkùnrin ìyàbọ̀ ṣẹ́ dáhùn bọ̀dá àdúgbò yẹn <laughs> ọ̀rọ̀ wọn ó ti fẹ́ wọn mọ̀ di nǹkan báyìí ẹ ẹ mọ̀ túbọ̀ bọ̀dá àdúgbò ṣá gbogbo ẹyọ ọkùnrin tẹ́ ẹ̀ wò mí ẹ máa ṣe kí ni ẹ máa taka bọ̀dá àdúgbò ẹ máa ta kẹsẹ̀ ìgbà tí mo tí mo gbọ́ ọ̀rẹ́ láàrẹ̀ mọ̀ pé à eléyìí tún yí o ọ̀rọ̀ bọ̀dá àdúgbò ọlọ́run máa ṣe gbọ́ mi bọ̀dá àdúgbò ọlọ́run máa ṣe gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ́kùnrin tí mo mọ̀ ọlọ́run máa ṣe wọ́n bọ̀dá àdúgbò kò sí sísá àdúgbò tó ní sọ tá a bá dẹ̀ sọ̀rọ̀ bọ̀dá àdúgbò àwọn bọ̀dá àdúgbò lọ máa ń wà street kò dí làárọ̀ kó fẹ́ jáde wọ́n á ti jókòó sí street wọ́n máa gbé chair àwọn á ti jókòó tó bá gbé chair tó bá jókòó ẹ ti rí ọtí lọ́wọ́ wọn àwọn tí máa fi sínú ẹ àwọn nylon ọlọ́ràá sọlọ́ràá lọ́ máa pè ẹ ti lọ ọ máa retí kẹ máa jáde ẹ lọ lágbájá mo wà ń bí o ọwọ́ ẹ lọ ti máa fẹ́ gbowó oúnjẹ wọ́n ṣàmà máa wá tọ́ṣe máa máa táàsì ẹ̀ kò dẹ̀ wá sí ká má rí inú bọ̀dá àdúgbò yẹn kò sí ká má rí inú ẹbí èmi ò nínú ẹbí mi o <laughs> ọlọ́wọ́ ò ní jẹ́ àwọn ọmọ wọn gbàládùn àwọn tó wọ́n wò mí tó mọ̀ pọ́rọ̀ yìí bẹ́ẹ̀ wí tó jẹ́ bọ̀ ládùúgbò ọlọ́wọ́ á change story ẹ̀ mo ti gbàdúrà mo ti sọ àmọ́ mo ti gbàdúrà kó má mọ̀ pé ọ́ àyìnkẹ́ èmi ló ń bá wí àyìnkẹ́ ló ń sọ̀rọ̀ mi mo gbàládùn ọlọ́wọ́ á change story ẹ̀ ọlọ́run ò ní ṣe gbogbo àwọn baálé ilé wa àwọn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àwọn àbúrò wa lọ́kùnrin ọlọ́run ò ní ṣe yín ní bọ̀dá àdúgbò ètò akínyín òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àyìnkẹ́ dayọ̀ kújọrẹ̀ lórí Orísun ẹ má gbàgbé nǹkan tí mo sọ pé mo ní fún yín lénìí lifestyle tips relationship tips dating tips and entertainment news. ẹ jókòó ẹ fẹ̀yìntì ẹ jókòó ẹ fẹ̀yìntì bí mo ṣe máa sọ torí pé lè ní ètò wa ó tún máa dùn ó máa lárinrin ẹ jẹ́ ká lọ jó sí kẹ́kẹ́lẹ́ láti ọwọ́ wandeko featuring buju tí n bá máa padà dé ètò akínyìn tẹ̀síwájú akínyìn o akínyìn o ó yá mo tún kí gbogbo ẹ̀yin tí a mo lérò pé ẹ gbádùn orin tí mo fún yín kẹ́ lọ jó sí lórí ètò akínyìn kí n máa mú lọ lórí ti abala entertainment news tí mo ní fún gbogbo ẹ̀yin tèmi lẹ́nu ṣe ti rẹ́dì <laughs> ok ok ok ìyàlẹ́nu ló jẹ́ fún Burna Boy ní Atlanta nígbà tí ó lọ ṣe ó lọ ṣe concert event ìyàlẹ́nu ló wá jẹ́ fún bó ṣe rí àwọn èrò lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tí wọ́n turn up ah àwọn èèyàn sọ wọ́n ní àwọn fẹ́ẹ́ lè má rí irú èrò bẹ́ẹ̀ yẹn rí wọ́n wọ́n wọ́n kí Burna Boy bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ni wọ́n kì í wọ́n yìn kò ń ṣàyìnkẹ́ o àmọ́ wọ́n kì í wọ́n yìn torí pé ah, àwọn èèyàn túyáyá wọ́n túyáyá nílùú òyìnbó kò easy kò easy èrò pọ̀ ó yẹ òun náà lẹ́nu pé ah, ah, ṣé mi lọ́lọ́run ṣòro ńlá báyìí fún ṣé mi ni ọlọ́run wá gbogbo adúrú èrò yìí fún wọ́n ròyìn pé ròyìn pọ̀ wọ́n ló pọ̀ bí yẹ̀pẹ̀ ìyàlẹ́nu ló jẹ́ fún Burna Boy gangan fún ẹ̀ ọ́ ah! èmi lọ́lọ́run gbadé fún ẹ mọ̀ pé àdáyà dùn ṣe giant <laughs> giant ni burna boy máa ń bẹ á bá burna boy ọ̀ torí pé kò easy kò tẹ̀ fẹ́ ṣe concert gan lásán kó má rèrò ń bẹ̀ nǹkan tí ò da ni ó ti ṣẹlẹ̀ rí <laughs> ó ti ṣẹlẹ̀ rí sẹ́yìn ọ̀kan tí mo mọ̀ ó ti pé lágbájé ó ti pawó ti pawó lórí lọ́lọ́kọ̀ òòjọ́ kan nígbà tó dọjọ́ ayẹyẹ gbogbo chair empty ẹni tó ti náwó tó ti nára tó tí ò ṣe ayẹyẹ gan tó bá rí èrò ìbùkútú ni ìbùkún náà Ọlọ́run má ṣe wá lẹ́nu tó yẹ pé àwa ṣayẹyẹ àwa kó chia lọ bóyá o ti lọ kóbi chia five dozens àbò ti kóbi ten dozens kó máa ṣèrò bẹ̀ nǹkan tí ò dá ni fúyàwó ẹni mi ò dẹ̀ dá ni <laughs> mi ò lè sọ àmọ́ inú àwọn èèyàn dùn ayọ̀ wọn kún pé ah ah èrò pọ̀ irú àwọn èrò tí wọn rí rí ní ayẹyẹ ènìyàn kọ́kọ́ rí ní Atlanta ni àwọn èrò tí ó jáde tọ́túyáyá tọ́túyáyá wá bá Burna Boy ṣe ayẹyẹ yìí congratulations Burna Boy congratulations katuwamaki Destiny Etiko bẹ́ẹ̀ ni ó jáde ó wò pé ah kí ni mo lè ṣe fún ìyá mi ìyá mi ń ṣayẹyẹ ọjọ́ òbí ó wá fi ọkọ̀ bọ̀gìnì ó fi tààyè lọ́rẹ̀ God wọ̀nyí ìyá yìí kẹ́ mọ́ wọ́rí mọ́ wọ́rí ìyá àyìnkẹ́ mọ̀ wọ́n rí ilé tọ́pà ni mo máa rà wá láì ó máa ju ti tẹ́tí ní kò lọ tọ́pà private jet everywhere tá a máa fly a máa tour around the world a bá dressing yàn torí pé ah, ah, ẹni tí ìyá bá ń tọ́jú tóbi bá ń tọ́jú téèyàn bá mọ ìwọ̀ ìbùkún ni ìwọ tó wá wà nílé tó yẹ pé ìyá ẹ̀ gan bọ́ bèrè tọrọ ordinary tọrọ kọ́ bèrè kọ́ bọ́ọ̀lù ẹ̀ wá ti rú gàjọ tọ́ba wọ́ ẹ̀ sáyé báwo ló ṣe fẹ́ mọ̀ pé ìwọ gangan fún ẹ̀ òun exist ẹ jẹ́ ká máa ní ẹ̀mí láti máa appreciate àwọn parents wa mọ́mí mímọ̀ pé tí n bá ní owó mo tọ́jú wọn mo sì hustle ni o hmm? bọ̀ wọ́n mọ̀ pé tí n bá ní owó yẹn oh, chopper ni mo máa rà abá destiny abayọ̀ adẹ̀ kí ìyá destiny kú oríire torí pé ah, ah, wọ́n ti ń jẹ wọn mọ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin òbí ẹ máa jẹun ọmọ ìyá ìkàn hello ẹ̀yin náà máa jẹun ọmọ lágbára náà ẹ máa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ẹ̀yin ìyá wa lé ẹ̀ ní kú ẹ̀ ní rùn ẹ̀ jẹ́ ní fi ọwọ́ yín báyìí kẹ́ ẹ fi gbé àwọn ọmọ yín sí láṣẹ ìdùnnà lákòótọ́ lórí abala entertainment news tí mo ní fún gbogbo ẹ̀yin tèmi labá sáìtì mánéjà <laughs> aside manager mi sọ pé ah oyún inú ẹ̀ ó ti gara ìyẹn wá já sí wípé manager Wizkid ó ń retí ọmọ kejì ah olórin wo ló ń wù mí o tèmi náà lè ṣe máníjà abá abá Wizkid torí ah, ah, ọ̀rọ̀ ọmọ bíbí kò kì í ṣe nǹkan tó tó jẹ́ pé nǹkan tí ọmọ máa gbé pamọ́ àbí èèyàn oníwà proud of abá mánéjà Wizkid yọ àdẹ̀gbà aládùúrà pé lọ́jọ́ tó bá máa bímọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ni ewé yìí máa jábọ́ lára bí tí ò ní nígbà wẹ́rẹ́ báyìí ni wọ́n máa bí ọmọ tí ò ní ní wọn lára àwa ń retí yín kẹ́ ẹ pè wá o àyíkẹ́ máa débẹ̀ á gbé mic á gbé kámẹ́rà lórí Orísun a máa wá kámẹ́rà gbogbo ẹ̀ tẹ̀mí lé àníjù báyìí lọ ní ti abala entertainment news ẹ jẹ́ ká lọ jọ sí question by Burna Boy featuring Don't jazz it, it's done jazz again. Mo ń padà bọ̀ mo ìta ike ègbè. <laughs> Orin ìbéèrè question òun náà lẹ́sẹ̀ gbọ́ tán yẹn. Ètò kí ó ṣì ń tẹ̀síwájú kí wá lọ pọ́ sùkàn. Ṣé ti rẹ́dì fún lifestyle tip tí mo mú wá fún yín torí pé ah, lifestyle tip yẹn nǹkan tó máa ṣe gbogbo aláǹfààní ni ẹ ṣàjókòó ẹ má yí kúrò lórí Orísun mo dẹ̀ ti sọ fún yín ẹ máa fi gbogbo àwọn orin tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ẹ máa fi ránṣẹ́ sí mi mo máa máa plé ẹ̀ fún yín ẹ fi gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ kí àwọn ọ̀rẹ́ yín tẹ́ ẹ ti rí láyé àtijọ́ tó ti pẹ́ tó ti wọ pé ah, ó mà ti pẹ́ tí mo ti rí lágbájá láti bíi five months ní kò sẹ́ni tí ò kí ń wo Orísun kódà kò síbi tó Orísun òde everywhere you go ló ti máa máa wo Orísun ẹ fi orúkọ wọn ránṣẹ́ sẹ́mi àyìnkẹ́ mo máa máa bá yín kí wọn ẹ fẹ́ kí àwọn tó ń ṣe wedding anniversary ni ẹ fẹ́ ṣe birthday shout out ni mo wà níbí báyìí dígbé láti máa ṣe kí ni láti máa kí wọn fún ẹ ṣáà máa send gbogbo àwọn messages yẹn ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó máa yí wọlé kó máa yí wọlé ẹ lọ sí gbogbo social media platform wa pátápátá lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook ẹ like page wa Orisun TV yìí náà ni èmi náà lórí Twitter at Tosin Kujore lórí IG at Àyìnkẹ́ Kujore rẹ̀ lórí Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ iná rẹ̀ orúkọ yẹn gangan gangan yẹn òun náà ni kí wọ́n máa mú lọ lórí ti lifestyle tips kí ni mo ní fún wa lẹ́nu. ok nǹkan àkọ́kọ́ tí máa kọ́kọ́ fún wa ni pé ẹ jẹ́ ká máa obey traffic rule ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa obey traffic rules ẹlòmíì wà tó jẹ́ pé wọn kì í wọn in fact wọn wọn kì obey any traffic rules rárá tábàdẹ̀ ni pé ká wo over one million people lágbàáyé báyìí ni pé ìjàmbá ọkọ̀ tó ti ṣẹlẹ̀ lórí pé wọn kì í obey traffic rules tó yẹ pé ó ti ṣẹlẹ̀ over one million ní káàkiri àgbáńláyé tó yẹ pé òkè àìní sùúrù àbí àtẹ̀lé òfin ọ̀nà ló fà á kí ìjàmbá ọkọ̀ máa ṣẹlẹ̀ a dẹ̀ tún wá ní over in fact over one million náà tó yẹ pé lórí pé àwọn obey traffic rules náà tó ti farapa tó ti wà lọ́sibítù tẹ́ bá bi wọ́n pé kí ló ṣẹlẹ̀ àwọn ah, ní sùúrù ni wọn ò obey green light wọn ò obey red light wọn ò obey yellow light Ni gbogbo ẹ fi dájú ẹ jẹ́ ká máa obey traffic rules tẹ́ bá ń jáde ẹ máa ní lọ́kàn wípé ẹ máa obey traffic rules cause nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó ni ẹ̀yin ọlọ́kadà tẹ́ bá ń jáde ẹ wà kòtò yín báísíkù ni wọ́n ń gùn ó ń gun kẹ̀kẹ́ ẹ rí dájú wípé ẹ gbé akoto sọ́wọ́ ó wò pé ṣáwọn tó ń gun kẹ̀kẹ́ ọ máa ń gba koto ọ máa ń wa koto wípé ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa ẹ̀yẹn òun ló di àwa lógún <laughs> orí orí ló gbé gbogbo ara dúró kẹ̀kẹ́ náà kò sí nǹkan tó bò ó tẹ́ ẹ bá wá wo akoto yín ọlọ́run má tẹ̀ jẹ́ ká wá rí kò ṣe dáadáa tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ ah orí ẹ̀ máa wà protected kò ní sí pé o forí gbálẹ̀ bóyá at the end of the day orí ẹ̀ yìí yẹ tó bá survive so ìdí tó ṣe ṣe pàtàkì kẹ́ ẹ máa gbé akoto yín nìyẹn gbogbo ẹ̀yọ́ ọlọ́kadà ẹ máa gbé akoto yín ẹ̀yin tẹ́ ń gun kẹ̀kẹ́ ẹ máa dé akoto ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ dẹ̀ máa obey rules ẹ máa obey traffic rules tẹ bá mọ̀ pé green go nìyẹn ok yellow ready to go red wọ́n ní o dúró ni má kánjú kò sí bójú ṣe lè kan ètò torí tó bá ti lọ kánjú tó lọ disobey gbogbo kíní ẹ̀ nǹkan lè ṣẹlẹ̀ nǹkan tó dáa máa ṣẹlẹ̀ ẹ dẹ̀ jẹ́ ká rí dájú pé tá a bá ń drive àkìmọ̀tì. ẹ má mu ọtí ẹ má mu ọtí tẹ́ bá wọ ọkọ torí tó ti mọ́tí tó ti háì àbó ti fàfakúfọ̀ ó ti lọ ẹ̀ báwo nǹkan tó wà wájú ẹ̀ kódà ó lè rí kánà korò bẹ́lẹ̀ ńlẹ̀ ni wàá kọ́ máa rí títì títì yẹn á máa jomi àbí <laughs> títí ò kì í jomi lójú yín àbí wàá máa ọtí iṣẹ́ ọtí nìyẹn tá a bá sọ pé kẹrọra máa mutí nǹkan tá a máa ń sọ ni ẹ rí dájú pé ẹ mu ọtí tẹ bá fẹ́ drive ẹ jẹ má máa receive phone calls wọ́n ti máa ń pariwo pariwo wọ́n ti sọ sọ sọ ẹ yé máa receive phone calls tẹ ẹ bá ń drive ẹ gbé fóònù yín lẹ̀ tẹ bá wá rí i pé òkè o o mo fẹ́ pick calls mi ẹ park ẹ park ẹ receive calls tẹ fẹ́ receive ẹ dẹ̀ gbé fóònù lẹ̀ padà kẹ wá máa lọ ẹlòmíì ti bàjẹ́ kínní yẹn. tẹ́ ẹ bá dẹ̀ drive ẹ máa rí dájú wípé ẹ máa pick calls ẹ make phone calls àwọn ẹlòmíì ò ka kínní yẹn kú bọ̀ nǹkan tó yẹ kí ọ̀ka kù gidi nǹkan àìmọye àwọn tásí tó jẹ́ pé wọ́n drive ni wọ́n dẹ̀ pick call wọ́n ti feel distracted tẹ́ bá dẹ̀ ti ń wà distracted nídìí pé ẹ̀ ń drive yìí oríṣiríṣi nǹkan náà lè lè ṣe ẹ lè lọ kọlu ọmọ ẹlẹ́yin tẹ́ ẹ bá dẹ̀ kọlu ọmọ ẹlẹ́yin tẹ́ ẹ bá fẹ́ yẹn lẹ́yìn ọmọ àwọ̀ ṣòkòtò yìí ọlọ́run á mú ẹ ọlọ́run àwa mú ẹ ò ní mówó kúrò lé atm card ẹ náà fifty kobo ló máa wá kùnú ẹ báwo ló ṣe fẹ́ ṣe wàá máa bẹ̀bẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ mò ń receive call ni àbí mo ní kí sáré make phone call ni kò tí ẹ dá tá a bá ń wa ọkọ̀ ẹ má máa jẹ́ ká máa receive calls tó bá dé wá rí pé òkè o calls yẹn wà very very very very important tó ṣe pàtàkì fún ẹ láti gbé ìpè yẹn ẹ tó ṣe pàtàkì fún ẹ láti gbé páàkì mọ́tò ẹ dúró sẹ́gbẹ́ kan níbi kó páàkì dáadáa náà ni má kọ́ lọ páàkì sọ́nà torí tó bá páàkì sọ́nà má dá confusion lẹ̀ gbé mọ́tò ẹ sẹ́gbẹ́ kan kó receive calls ẹ̀ kó dẹ̀ ṣe kíni kó tún padà síbẹ̀ tó bá ti parí ẹ̀tọ́ àti wípé ní ní nǹkan tèmi máa ń rò ó mo ti ríyàn kan rí pé bó ṣe ń drive ó ń drive lọ ó ń drive lọ wọ́n dẹ̀ pé ìpè tí wọ́n pè ń lé ìpè jaya ni gbogbo ìpè yẹn dẹ̀ disorganize ẹni ẹni yẹn padà ó padà lọ ṣèṣe níwájú ni cause ọkùnrin ò sẹ́tù mọ́ àwọn ìyàwó ilé náà ìgbà ẹ lọ́mọ máa rántí pé àmọ́ fẹ́ pọkọ mi ọ̀ọ́ni kíní kan tọkọ yín bá ń jà ìfẹ́ máa fi wọ́n lẹ̀ ẹlòmíì owú owú àmọ̀ pé kí ni bàbá alágbádá ṣe é sí kí ni ìyá alágbádá jẹ́ kí n pè é máa fi calls ẹ máa fi pè wọ́n ẹ ń wọn tó máa ń drive tẹ́ bá ti gbọ́ i'm driving ẹ drop kọlù ẹ ẹ jẹ́ kó dé tó bá ti délé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fáwọn fà ẹ lọ máa bára yín fà bọ̀ wípé mo wà lọ́nà jọ mo mo mo drive lọ́wọ́ máa pẹ́ padà ẹ jẹ́ ká máa fi ọ̀wọ̀ yẹn ẹ jẹ́ ká máa fi wọ̀ wọ́n ẹ má máa jẹ́ ká máa receive calls ní títì nǹkan tí kò dáa ni ẹ gbé fún yín lẹ̀ tẹ́ bá ti débi tẹ̀ lọ gẹ̀dẹ̀ lọ́ máa make gbogbo phone calls gbogbo miss call tó bá rí pé padà àwọn ẹlòmíì bàjẹ́ kìíní yẹn kí n pè kó ní miss call mi kó má pè padà mo lè block yẹ because <laughs> mo máa rí pé orin bá kàn bọ́ọ̀ mo ṣe máa pè é lóò ní pè mí padà àbí kó tiẹ̀ text òkè kí má sún kúrò lórí wípé tí ẹ bá ń wa ọkọ̀ ẹ yé máa make phone calls ẹ yé máa pick calls. èwo tún wá ni mo fẹ́ ní fún yín ẹ jẹ́ ká má máa lo àwọn oògùn tí wọ́n prescribe fún wa oògùn àlòpá especially antibiotic àwọn ẹlòmíì wọ́n máa kó antibiotics sí gbogbo inú báàgì wọn ni dókítà ò sọ fún yín pé kẹ́ máa lò ẹ máa máa lò ó lò ó lò ó lò kéèyàn máa lo oògùn tí dókítà rẹ ò sọ pé kó máa lò ó léwu fún ara ẹ torí o ò mọ o ò rí inú ẹ o kò mọ̀ pé òkè ìwọ ló níkùn <laughs> o mọ̀ pé ìwọ ló lára ẹ o mọ̀ pé gbogbo ẹ̀yà ara ẹ yèmí mo ní o ò rí inú tó bá wá lọ lo oògùn tí wọn sọ pé kó máa lò ó ń ṣeré ẹ léṣe nìkan wàá rí wípé o kò máa overuse gbogbo system ẹ bóyá inú kídìí ẹni bóyá inú kídìrín òkè ní Yorùbá wá ní kídìrín bóyá intestine ẹni wọn á máa stress wọn àwọn oògùn yẹn kò sí iṣẹ́ tó máa lọ máa ṣe ni ó ti ń stress gbogbo system ẹni yẹn ẹlòmíì torí pé òun lo oògùn tí wọn ò kọ fún ẹ ó ti gbé ẹ débi tí ò dáa ẹlòmíì kan tẹ̀ ti gbàgbẹ́ tí wọn ò bá fún yín ní oògùn tí nǹkan bá ń ṣe ẹ́ lọ sí ilé ìwòsàn rí dájú pé wọ́n kọ oògùn fún ẹ bó bá dẹ̀ ṣe kọ fún ẹ tó bá sọ fẹ́ pé eléyìí lẹ́yọkan lálẹ́ lẹ́yọkan láàárọ̀ lẹ́yọkan lọ́sàn-án lẹ́yọkan lálẹ́ ìyẹn ló máa ṣe ní one one one wọ́n <laughs> máa ṣe yẹn ní one one one oògùn tó bá ní tó spila one one one sì yẹn já sí pé lòkọ́ láàárọ̀ lòkọ́ lọ́sàn-án lòkọ́ lálẹ́ èyí tó bá yẹ tọkọ one one lòkọ́ láàárọ̀ lòkọ́ lálẹ́ tó bá kọ two two two à ọlọ́mọdé sísọ àwọn àìsàn tó lé bẹ́ẹ̀ wàá mọ̀ pẹ̀lú méjì láàárọ̀ méjì bọ́ tí wọn ò bá kọ oògùn fún ẹ má kọ̀ ló máa lò ẹlòmíì ti mọ tẹ medication nǹkan ti ṣe jẹ́ silom àwọn nǹkan míì gan bóyá orin ló ń fún ẹni bóyá orin ẹ̀ bá kọ ni àwọn nǹkan míì ò tiẹ̀ gbà kó lògùn rárá nǹkan tí kinní yẹn máa gbà ni pé bóyá kó mu omi kó dẹ̀ sùn bóyá o ti stress ara jùbọ́ fúnra ara ni o fúnra ara especially antibiotics ẹjọ́ tí wọn ò bá sọ fún wa pé ká máa lò ẹ yé jẹ́ ká máa lò ẹ̀yin náà mọ bí oògùn antibiotics bó ṣe máa ń ṣiṣẹ́ tó lára rí i dájú pé dókítà rẹ ló sọ pé òkè ó yá lò tó bá ní kó má lò má lò kúrò mẹ́ torí pé tó bá lò ó máa padà ṣe rẹ léṣe ni ìwọ tó yẹ kó lo sixty years ṣé mo pe dáadáa sixty years ìwọ tó yẹ kó o lo fi sixty years kó lo seventy kó lo eighty kó pẹ́pẹ́pẹ́ nígbà tó bá ti bára ẹ jẹ́ pẹ̀lú àwọn oògùn tí wọn sọ pé kó máa lò rárá tó bá tó time tó yẹ kó jókòó kó máa fẹ̀yìntì kó relax gbogbo ẹ̀ tí ó ti yíwọ́ ọlọ́run ní jẹ́ ká ṣàárẹ̀ àdẹ̀ ní ṣàìsàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá wà nílé ìwòsàn lọ́wọ́ báyìí tẹ́ ẹ ń wò mí lágbára ọlọ́run gbogbo nǹkan tó ń ṣe yín tó gbé yín dé ilé ìwòsàn yẹn ọlọ́run máa bá mi bá yín mú kúrò ayọ̀ tẹ́ fi débẹ̀ yẹn náà ìrora tẹ́ gbé lọ síbẹ̀ yẹn ayọ̀ ni ẹ máa fi jáde èwo tún wá ni mo tún wá fẹ́ sọ fún wa ẹ jẹ́ ká máa bá yán sọ̀rọ̀ ẹlòmíì ó ti kọ́rọ̀ sínú ó ti kọ́rọ̀ sínú ó ti kọ́rọ̀ sínú depression is real depression really gan-an tábàdẹ̀ wo gbogbo àgbáláyé náà àwọn ti depression mú ó pọ̀ ẹ jẹ́ ká máa báyàn sọ̀rọ̀ then tó bá wà wò títí títí rí dájú pé ẹni tó o fọkàn tán tó o fọkàn Gidi gidi ló máa ba sọ̀rọ̀ tí kọ́kọ́ bá ń ṣe ẹ́ tú síta sọ síta púpọ̀ tẹ sọ síta yẹn ó pè yẹn ó sọ̀rọ̀ ẹ fún inú ẹ̀gọ́ ìwọ fúnra rẹ̀ ó máa wà relieved bọ́ ó ti kọ́rọ̀ sínú ó ti kọ́rọ̀ sínú ti kọ́rọ̀ sí depression máa dé ìgbẹ́ ló máa máa ro oríṣiríṣi ló máa máa ro nǹkan ẹlòmíì gan ìdí depression yìí ó ń kú ẹ máa sọ̀rọ̀ ẹnu yín síta ẹ pé èèyàn tẹ bá fọkàn tán lẹ́yìn tẹ bá bọ́ lọ́hùn sọ ẹ pé èèyàn tí ẹ bá fi ọkàn tán kẹ́ ẹ máa sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń rú ẹnu pé èèyàn kan pé ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò mí náà lé tẹ́ bá rí pé ó ti pẹ́ tí mo ti gbúrò lágbájọ́ ti pẹ́ tí mo ti gbúrò tàmẹ̀dù ẹ pè é wá lọ má torí pé à ó ti pẹ́ tó ti pè mí kó pè mí òun mọ nǹkan tó ṣe tí ò fi pè ẹ́ rí dájú wípé o pè é ìyá alágbájá bàbá alágbájá ọ̀rẹ́ mi kí ló ń ṣe ẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹnu yín síta ẹ̀yin máa kó ọ̀rọ̀ ẹ̀yin máa kó sínú. lákòótán ìkóniláyàjẹ ẹ má máa jẹ́ kó máa kó wa láyàjẹ ah, ah. tó bá ti ń kó ẹ láyàjẹ wàhálà ti ń dé nìyẹn wàhálà ti ń dé pátápátá ẹ̀yin òbí ẹ táwọn ọmọ yín bá ti lọ sí skul ẹ máa lọ sílé ìwé àwọn ọmọ yín ó máa kí ìkóniláyàjẹ rẹ̀ ó máa pọ̀ láàrin pé àwọn ọmọ ń lọ skul torí pé gbàtọ́ ọmọ bá lọ skul tó bá ti rí i pé òkè bóyá eléyìí ó ní fine bag <laughs> àbí ó oh, ẹ wo ẹ wo lunch box ẹ bó ṣe fine ẹ ọlọ́run ló dá lọ́lá tí lunch box ẹ fi fine ìwọ tó dẹ̀ ń lo plastic tó ń fi kegbe ìwọ náà ah, ìtẹ́lọ́rùn náà ni gbogbo nǹkan ẹ̀kọ́ tágbára àwọn òbí ẹ̀ ká nìyẹn oríṣiríṣi kan bóyá ẹ ti wò pé ẹni yìí ó ṣe jù mí lọ kó wá di pé ẹ máa máa fẹ́ máa kọ́ ẹnìyẹn láyà jẹ ẹ̀yin òbí ẹ máa rí dájú pé ẹ ń pe àwọn ọmọ yín tó bá ti ti skul dé ẹ máa pè wọ́n ẹ máa tẹ̀ wọ́n nínú ta ló ṣe báyìí fún ẹ ta ló ṣe léyìí fún ẹ ta ló ṣe léyìí fún ẹ káwọn ọmọ yín máa sọ̀rọ̀ ẹ máa tẹ̀ mọ́ ọ létí pé má jẹ́ kéèyàn kankan kọ́kọ́ ẹ láyà jẹ tó bá ti fẹ́ máa kó ẹ láyà jẹ wọ́n gan dúró tì wọ́n tá padà sí wọn délé kó sọ àbí kó lọ fẹjọ́ sùn class teacher àbí bóyá principal dẹ̀ ló máa sọ fún ìkóniláyàjẹ náà ó dẹ̀ ṣọwọ́ pọ̀ náà láàárín àwọn àgbà náà má gba ìkóniláyàjẹ rárá látọ̀dọ̀ èèyàn kankan torí pé nǹkan tí ò dáa ni kẹwàá wò pé òkè bọ́mọ yẹn ṣe rí yẹn ó kò lè sọ̀rọ̀ kẹwàá máa tá láyà kẹ máa sọ pé òkè torí kò lè sọ̀rọ̀ ẹ fẹ́ máa kó láyà jẹ ẹ má gba ìkóláyàjẹ láàyò torí pé kò kì í ṣe nǹkan tó dáa ìwọ tó wá wò mí lé mọ̀ pé ìwà yẹn wà nínú ẹ̀ ìwà nǹkan tí ò dáa ni tó bá ń pè ọ́ láyàjọ oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ẹlòmíì gan ọmọ mi lè bínú ṣe nǹkan tí ò fẹ́ ọlọ́run má jẹ́ kí ìkóniláyàjẹ kó rán wa lọ ọ̀run àìmọye àwọn tí nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣe má fi àyè gba ìkóniláyàjẹ. a ní jù báyìí lọ ní abala ti lifestyle tips tí mo mú wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́nu ẹ jẹ́ ká ní ìsinmi ráńpẹ́ tá a bá máa padà dé ètò Àkíìyín ó ń tẹ̀síwájú ètò Àkíìyín ó sì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lé mo lérò pé ẹ̀ ń gbádùn gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ fún yín abala ta wà yìí òun ni abala dating tips kí n tó máa lọ ah! ẹ fẹ́ máa wọn tips tí mo ní fún yín kí ni tips àkọ́kọ́ tí mo fẹ́ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí nílé ó jẹ́ obìnrin ó jẹ́ ọkùnrin ó jẹ́ ìyàwó ilé ó jẹ́ baálé ilé ó ṣe pàtàkì láti mọ àwọn ọ̀rẹ́ ẹni tó ń tẹ̀lé tó bá sọ pé ah! èmi àti boyfriend mi nìkan ó máa jìyà ó máa jẹ gba hmm, èmi àti Bùnmi nìkan ni èmi àtọkọ mi nìkan ni èmi wàá jẹ ṣégeṣége yà ó ṣe pàtàkì fún ẹ láti mọ ọ̀rẹ́ àwọn ẹni tó ń tẹ̀lé kí nídìí sórí pé o mọ ọ̀rẹ́ àwọn ẹni tó ń tẹ̀lé yẹn wàá máa mọ ìwà tí ọkọ ẹ náà léwu àbí boyfriend ẹ àbí bú ẹ <laughs> àbáfẹsọ́nà ẹ wàá máa mọ tó kò sọgbọ́n tó bá mọ gbogbo ẹ̀ tán wàá ti mọ̀ wípé òkè àwọn ọ̀rẹ́ lágbájáre bó ṣe máa ń ṣe rè wàá ti mọ̀ pé nǹkan tọ́kọ ẹ náà ń ṣe nìyẹn àbí ẹni tó fẹ́ tẹ̀lé ó ṣe pàtàkì láti mọ ọ̀rẹ́ àwọn tó ń tẹ̀lé wọ́n kàn tẹ̀lé máa ṣeré lọ́jọ́ kan ọ̀rọ̀ tó tẹ̀yẹ kó jábọ́ lẹ́nu ọ tó bá ti jábọ́ kù báyìí wọ́n ti fìkì ẹ̀ tiẹ̀ wọ́n ti fìkì ẹ̀ bọ́ tó bá ń ṣe ẹ́ ah, náà mi ìfẹ́ náà náà náà ẹ̀ ah, náà ó léwu tó bá ti mọ ọ̀rẹ́ wọn tẹjọ máa ṣeré tẹtí jọ ń jáde tẹtí mọ wọn mi ní kó lọ máa fáwọn ọ̀rẹ́ ọkọ ẹ o mi ní kó lọ máa fáwọn ọ̀rẹ́ boyfriend ọ̀rẹ́ àwọn àfẹ́sọ́nú ẹ o kẹ mọ̀ wọ́n pé òkè ọ̀rẹ́ bú mi rè o ọ̀rẹ́ bẹ́ẹ̀ mi rè o sweet heart mi rè o ọ̀rẹ́ ọkọ mi rè mọ̀ wọ́n tó o bá ti mọ̀ wọ́n ìwọ́gbọ̀n wàá mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹni tó ń tẹ̀lé bóyá wá ní girlfriends ọlọ́kọ̀ òjọ̀kọ̀ àbọ̀ ní boyfriends ó máa mọ̀ wàhálà ìwà mọ̀ torí wàá ti rí nínú wàsí wọn àfi tó bá lórí tó ń rò nìkan lókun tó ò lójú inú tó lè fi wo nǹkan mọ àwọn ọ̀rẹ́ ọkọ ẹ mọ àwọn ọ̀rẹ́ boyfriend ẹ mọ àwọn ọ̀rẹ́ àfẹ́sọ́nú ẹ mọ àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ ó máa ó máa wá ṣàrí nǹkan ṣá tó máa fi mọ̀ wípé okay wọ́n ní àgùntàn tó bá bá járìn á jẹ̀gbẹ́ àbí kò ń ṣe gbogbo àgùntàn náà tó bá járìn ló ń jẹ̀gbẹ́ àmọ́ kò ń ṣe kó máa mọ nǹkan kan ṣá ṣá bóyá boyfriend ẹ bóyá bú ẹ bóyá tẹ̀sí gba pé no no no mi ò kí mu kíní o ah, mi ò kí fà kankan wàá mọ̀ bá yá mo máa jábọ́ lọ́jọ́ kan rí i dájú wípé o mọ àwọn ọ̀rẹ́ ẹni tó ń tẹ̀lé wá ń tẹ̀lé yan o mẹ́bí ẹ̀ o mọ ara ẹ̀ o mọ̀ ọ̀rẹ́ ẹ̀ jọ́ torí ọlọ́run tó jábọ́ látọ̀run ni tó bá wà náà tó yẹ pé wọn kì í kí ẹ̀ ń pa ẹni tọkọ mi ń tẹ̀lé abẹ́ni tí ìyàwó mi ń tẹ̀lé abẹ́ni tí bù mi ń tẹ̀lé abẹ́ni tí àfẹ́sọ́nà mi ń tẹ̀lé kódà rí dájú wípé o mọ̀ wọ́n. ìkọ́lẹ̀ kejì tí mo tún máa ń sọ ni pé ṣó rí gbogbo nǹkan tó ti wá ṣẹlẹ̀ sí ẹ sẹ́yìn gbogbo àwọn pàṣẹ yẹn tó o bá ṣe ń wọ new relationship dá sílẹ̀ ok wọ́n fọ́ wọ́n fọ́ kólú ẹ̀ ní kó tó wọ another one àbí <laughs> àbí wọ́n break heart yẹ ẹ o ti chop breakfast bóyá òkè à ọ́nù ẹni fáyà mọ̀ pé kíní yẹn náà kò easy láti máa jẹ́ láti máa gbé kúrò lára kò dẹrùn ẹ̀rù wá ń bẹ̀ pé à ah, ṣé tó bá wọ eléyìí ṣé kò ní rí bẹ́ẹ̀ ṣé lágbájá ò ní máa ṣe nǹkan títà mẹ̀dọ̀ ṣe fún mi kọjá àmọ́ nǹkan tó normal ni kó o máa go through àwọn ohun nǹkan bẹ́ẹ̀ àmọ́ pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú nǹkan pẹ̀lú àwọn èrò tó dáa tó tún fẹ́ máa rò tó o máa fi àwọn tí ò dáa yẹn sílẹ̀ fi tẹ new relationship tó fẹ́ lọ yẹn torí pé tó o bá kó gbogbo àwọn nǹkan ẹ̀yìn tó o bá kó wọnú níwọ̀n tó ṣe ó máa dàrú káwá sọ pé ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ ó ń yàlè tó lè jẹ́ pé ẹni tó ṣẹ̀ bá pàdé ìkò ìyàlè kó wá máa fi ojú pé ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ yẹn ń yàlè kó máa fi wọ́n tuntun yìí wàhálà máa wà ọ̀rọ̀ yóò ní wọ̀ rí dájú wípé gbogbo nǹkan tó ṣe é tó fi fi ẹni tó fẹ́ sẹ́yìn yẹn tó o fi fi sílẹ̀ má kó wọ ọ̀dọ̀ ẹni tó o tún fẹ́ tẹ̀lé tó bá rí pé ó wà trustworthy gidi o fi gbogbo ọkàn ẹ tọ́ kó dẹ̀ ṣe kí ni kó o dẹ̀ rọra máa tẹ̀lé jẹ́jẹ́ jẹ́jẹ́ kíwọ náà kó wá ṣí ọkàn ẹ sí nǹkan tuntun ṣí ọkàn ẹ kó o rí àwọn èèyàn gidi má dijú má gbárí pa pé no lágbájá tó bá mọ̀ pé o ti rẹ̀ jù ó bẹ́tà kó kú tiẹ̀ dúró dúró kó get over gbogbo pass yẹn kó tó kó wọ ara ẹlòmíì torí tó bá ti kó wọ tọ̀dọ̀ ẹlòmíì gbogbo ẹ̀ ti ń dàrú náà ni wàá dẹ̀ fi sú ẹni tó ṣẹ̀ ń tẹ̀lé ó máa fi sú kò sọgbọ́n wàá fi sú ká má parọ́ then ẹ rí dájú wípé ẹ sọ̀rọ̀ ọjọ́ ọ̀la ẹlòmíì ẹ ti wà nú relationship two three years four five years ten years ẹ sọ̀rọ̀ <laughs> ẹjọ́ kí lè ṣe ná ó ṣe pàdé èèyàn tẹ́lẹ̀ rí pé ókè àmọ́ nífẹ̀ẹ́ lágbájá ó mọ́ nífẹ̀ẹ́ tàmẹ̀dò ókè ẹ jẹ́ kájọ máa fẹ́ra wa ẹ jẹ́ kájọ máa tẹ̀léra wa ẹ jẹ́ wọ́n ni mo fẹ́ fi ṣe mother of my children you be the father of my children ẹ kàn wá gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ sọ fún kẹ plan bọ́jọ́ láyé ṣe máa rí òkè kí gan ló fẹ́ ṣọ́ọ̀pù ṣọ́ọ̀bù kó o máa lọ ni àwọn ẹlòmíì wà bẹ̀ ah, ah baby báwo ni àmúdẹ ah, fọ́ fún ẹ kí hi well mo kàn fẹ́ jẹ́ ń wà á ti mọ̀ kó kọ̀ fẹ́ jẹ tó bá dé wù ẹ̀ jẹ́ kó jẹ́ ẹ jẹ́ jẹ́ra yín kẹfà lọ <laughs> ilé ayé láti bá tó bá dé mọ̀ pé ọkọ̀ ò lè fẹ́ kó jẹ fi sílẹ̀ àwọn ẹlòmíín wà blunt bẹ́ẹ̀ kó tó bá fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ máa sọ fẹ́ tó bá lọ in a relation fẹ́ kó fẹ́ máa tẹ̀lé yàn lọ́kùnrin lóbìnrin ẹ máa sọ̀rọ̀ ọ̀la sílẹ̀ báwo lọ́jọ́ ọ̀la ṣe fẹ́ rí ṣá máa fẹ́ra wa àbá ní fẹ́ra wa tá máa bímọ plans wo ló ní fún ẹ àbí àwọn ẹlòmíì ẹkọ ẹkọ jókòó sínú relationship kò sí nǹkan kan ẹkọ ń ṣe ẹ ń ṣe falafolo káàkiri tó bá yẹ ní ẹ breakfast ẹ máa rí dájú pé ẹ tẹ fẹ́ tẹ̀lé baby what do you have for me kí ni plan tẹ fún mi ṣé plan ká gbéra wa sílé ni àbí ẹ kàn fẹ́ ṣeré ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ síta ẹ sọ̀rọ̀ sókè má kàn kó wọ̀ okay just like that ẹ sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè ẹ rà láwà ẹ. Eh? sọ̀rọ̀ jẹ́ kó mọ nǹkan tó ní fún ẹ ẹ kàn má máa ṣe tó bá ti wá di pé ẹ̀sán kankan awádélé tànbọ̀ bébì mi sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ ẹ̀ nà ṣé èmi àtẹ́jọ́ ní agreement wa máa bímọ fúnra wa wàhálà máa wá dé ogun á ṣẹlẹ̀ ẹ máa léra yín káàkiri ó dáa ẹni tó fẹ́ tẹ̀lé kó o mọ plan tó ní fún ẹ lọ́kùnrin lóbìnrin yẹn lẹ máa fi mọ ara yín lẹ máa fi fi ọkọ̀ tó ara yín ẹ sọ̀rọ̀ nípa àwọn ẹbí ara yín ẹlòmíì ẹbí òun fẹ́ réyàn <laughs> ẹlòmíì ẹbí ò tiẹ̀ fẹ́ réyàn kọ̀ọ̀kan báwo ló ṣe ń ṣe lẹ́bí yín ṣé wọn ò náyàn lẹ́bí yín ṣé wọn ò wọ wèrè rí lẹ́bí yín tó bá lọ fẹ́ tó yẹ pọ́ ti wọ wèrè rí lẹ́bí wọn automatically o ti mọ̀ pé wọ́n máa fayé sú ẹni wọ́n máa bù ẹ̀jẹ̀ gbẹ̀yìn náà lọ́ọ́ má jẹ́ ká lọ ká lọ kó sínú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé wọn fọ́gò tó bá ti búra wọn tó bá ṣẹ̀wọ̀n ẹ́ tó bá béèrè tẹ́ bá jà tó bá pàgò mọ́ ẹ lórí ìwọ ló mọ̀ tó bá gbàbẹ̀ lọ á lọ fẹ́ lómi ẹ rí pé ẹ tọpinpin àwọn ọ̀rọ̀ ẹ kò má máa ṣeré ṣá oh it's my perfect it's my perfect kẹ́kọ̀ọ́ máa gbéra yín lọ ilé ìjẹun ilé ọtí kẹ́ máa lọ clubbing kẹ́dẹ̀ máa kó ṣọ́ọ̀bù ara yín nǹkan tẹ́ mọ̀ ní ẹ sọ̀rọ̀ ọjọ́ ọ̀la my sister my brother ọ̀yọ́ lẹ́wà gbogbo ẹ̀ tèmi nílẹ̀ wo àníri jù báyìí lọ ní orí ètò akínyìn ẹ má wá gbàgbé ẹ má send in gbogbo àwọn request yẹn gbogbo àwọn orin tẹ bá fẹ́ kí n play fún yín ẹ máa fi ránṣẹ́ sí mi ẹ fẹ́ kéèyàn lọ́tún lọ́sìn mi ẹ fi ránṣẹ́ sí mi ẹ lọ sí gbogbo orí social media platform wa pátápátápátá lórí Twitter at Orisun TV lórí Facebook Orisun TV lórí IG at Orisun TV èmi náà lórí Twitter at Tosin Kujore lórí IG at Ayinke Dayo Facebook láì péjì mi fi gbogbo ẹ̀ ránṣẹ́ sí mi èmi máa dúró sí ibà máa bẹ́ẹ̀ kí wọn lórí ètò AkiiYin ká tún fi ayọ̀ àti pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó Tchau!